É sim, literalmente. Bota ele no É muito fácil. É muito fácil. É muito fácil. É muito fácil.

tó ti jọ tí ó bá dá ikọ̀ fẹ́ ṣe àdúrà sí i. kọ́nà ọba má kà mọ́ ìlú ẹ̀rí tó máa dúró fún mi ní ẹ̀dúrà pé òkú ẹ̀ wà lóra bẹ̀. aládùúgbò fún ọlọ́wọ́ ọba ní ọdún yìí pé àìsàn àti sọ̀yà àwọn òkú ẹ̀ wá bí. ọlọ́wọ́ obìnrin ìmọ̀ ìdílé tó ṣe lé ìdí àṣekọ̀ọ́ ìwà àgbọ̀n ìgbìyànjú ìgbàlódé ìgbìyànjú ọ̀ọ́nì lórí òkú ẹwọ́ tó lágbọ́rọ̀ náà ọ̀ọ́nì òkú àwọn ọmọ lágbọ́rọ̀ bí ọ̀ọ́nì lórí òkú ọkú ẹwọ́ tó lágbọ́rọ̀ náà èmi ìtòkè èmi ìlú ọ̀gbọ̀n àti kọlágbọ̀rọ̀ náà ọlọ́ọ̀bá tó ṣe gbogbo orí olóyè ọlọ́wọ́ obìnrin kò máa lò ló padà lẹ́yìn ọlọ́wọ́ bá fún ilé ẹ̀rù ló wà kàrà sí ara ilé akínsọ̀yà fún ìlú báyìí ọlọ́wọ́ obìnrin kò máa lò ló kúrò.

proud inú mi dùn mí pé ọdún òkú mi yọ because eh, ó ti yẹ kẹ ṣe kí n ti gbọ́ ẹ̀rọ kan sọ fún mi pé ẹ̀mí sì rè báwo ìsọ̀bù ìrẹ̀ tó fẹ́ ní táàmù yẹn gbé ìgbà ọlá ẹ̀sọ̀ wà ní ìpòjúṣà ẹ̀sọ̀ lójú ìmọ̀ but àwọn onílàkàyè bí ọ̀rọ̀ àṣà bàbá kó ìdílé ìgbélò àwọn ìgbé àìgbà ọlọ́pọ̀ ẹ̀jẹ̀ náà lọ́dún sáré kọ́lé ọlá pé ẹ̀fún owó kéwòn wà jẹun òun ló kó yín ṣe nǹkan ṣe o mo máa ń sọ tí ọkùnrin bá wà tó bá wù ú pé òun ò mọ ti lè sí bẹ́ẹ̀ ìyàwó àbí bó ti lè sí bí ọmọ tó bá ń gbọ́ wọn ló wọ́n pé ọkùnrin ẹ̀ ń ta rẹ̀ láàmú ìwọ ọkùnrin tó bá fẹ́ ní sùúrù tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ lórí rẹ̀ o ní bọ̀ ọ̀kan tó bá ń sọ lórí ìyàwó ẹ̀ tó bá ti ń ṣe ẹ̀tọ́ lórí ìyàwó ẹ̀ tó ń múlò ẹ̀tọ́ bóun ló mọ ọmọ òbí tó bá sọ pé àwòrán rẹ̀ rẹ̀ gbó ìjọ tí ọlọ́wọ́ bá bá wù ní pé ìwọ ò ní má ìdí sí kò ṣẹ̀tọ́ ẹ fún o ò jẹ́ pa ìjọ tó bá yóò jẹ wà dá lóhùn ìṣẹ́jú kan báyìí lọ́nà ọba máa fi sọ lóhùn àwòdúláwò ìjọ fún ọ mo dúpẹ́ lọ́wọ́ yìí pé ẹ̀ dúdú fún mi ẹ̀ ṣe wọ́n rìn wọ́n rìn ìgbòho nínú pépà ọmọ àgbè mi pmc fẹ́lẹ̀ ọmọ àgbè mi pmc ti fẹ́ lápájá mo rí pé ẹ̀mí àforítì ẹ̀dẹ̀ ló fọkàn balẹ̀ yí pé tó tó bá lọ títí ìlérò lòún padà bọ̀ sí i. ẹ̀ẹ́dẹ̀ nínú ilé ayé pé tóbìnrin bá wà lẹ́gbẹ̀ẹ́ pátá mi fẹ́ ájà mi ò fẹ́ ẹ bá dé ìbàdí dé bẹ̀ ẹ̀ máa fún ilé rẹ̀ fẹ́ tuntun wá dúpẹ́ ìlú ìlú ẹ̀sìn àṣìlẹ̀ eléyìí kiri akọ̀rọ̀ náà ṣàlàyé eléyìí kiri ìlú tó ní ìwẹ̀lẹ̀ akọ̀lákọ̀rọ̀ náà lọ́wọ́ ìfipá òkè ńlá ọ̀rọ̀ alábìlọ́ rẹ̀ ní àwọn ọmọ náà jìnà lójú ẹ̀ lẹ́yìn tó jẹ́ èèyàn lójú àwọn fábílì àwọn ọmọ nígbà jìnà lójú àwọn tó jẹ́ ìgbàgbé náà nínú ibi báyìí kò ní bọ́ọ̀dì kò ní kúrò ní oníkálukú àwọn ọmọ náà àwọn ẹ̀yin tẹ wá bí lọ ilé àkọ́gbé ilé àkọ́ta èèyàn wá kọ́lé tó tún máa tà nígbà ilé yìí mo sóòlù ọ̀rọ̀ wa gbogbo ẹ̀ fún yàrá ẹni tí ò tí lè ara ní lakọ ẹni tó kù jẹ́ ọ̀rọ̀ ilé ìgbà àti ìyàrá ọlọ́run bá wo orí ayé ó sì yá ní ayé bí ẹ pé àwọn èèyàn kọ́ má sọ orí ìṣèjì sílẹ̀ eléyìí tó máa jẹ́ ní òkùnkùn náà wàlá àbúrádá ìlà ìlà ìlà. Ọlọ́run wà nípa rẹ̀ ṣe ní ọlọ́run òní kí àtìlẹ́yìn ọlọ́run òní kí ó sì bá yín ọlọ́run òní ọlọ́run òní nílànà òní ní ìlú ìlànà òní. Àwọn ètò máa dé báyọ̀ tó máa sọ pé olùkọ́ òkú ẹ̀sìn ní ìlú ìfẹ́ olú ààrẹ ọlọ́run ní àwa náà ta ni ẹni lọ tá àwọn wájú rẹ tó sórí oṣù ọlọ́run tó lè sọ ọlọ́sìn gbogbo àti dúró báyìí káwá fi kàlà káwá fi di ògbọ́n náà wá fi fẹ́ ara iṣẹ́ wa ò ní kí ìṣẹ̀lẹ̀ ọmọ ẹgbẹ́ mi ní mọ́tò bí bá fẹ́ mi ní mọ́tò ilé ìlú máa dùn mí ìwọ̀n tó bá sọ báwọn àgbèrò You must fáyìn mọ̀ kò máa gbé èèyàn sí ẹ̀yìn mọ́tò ẹni tó gbé sínú mọ́tò yẹn kí ló gbé yẹn ìgbéró ìwọ náà ti bí ni àgbéró èèyàn tó máa ń fún wa nípa gbèrò gbèrò má dùn because máa fi sẹ́ni pound títí táyé máa fi parẹ́ ni èèyàn ló ń jalè tọ́ǹpẹ̀ lórúkọ báyìí èèyàn ló ń lo jìbìtì tọ́ǹpẹ̀ lórúkọ báyìí ẹ̀rọ ń jà àwọn afọ́nìṣẹ́ rẹ̀ ìdáná ọdún ní ìwà lórí ẹ̀jẹ̀ ní àlùkò àti pàṣẹ ọdún ní kálukú náà wà láti Thank you. fẹ́ gé obìnrin lẹ́yìn ohun tá a fẹ́ gé yìí a fi sí ilé fún àdúrà yìí ọ̀ọ́dí gé òkú kúndé lórí àwọn ọ̀rọ̀ gé òkú àwọn ọ̀rọ̀ ọ̀ọ́dí gé òkú báyìí ilé iṣẹ́ oríṣiríṣi ilé àkọsílẹ̀ ìṣòro àkọlákọlá nílẹ̀ ọ̀gbẹ́sà lè ní káyì láàmú nígbà láàmú òní táwọn ìyáálé láàmú lápẹ̀rẹ̀ lọ́wọ́ sí àná lọ́wọ́ òní táwọn ìyàwó ẹ̀rọ láàmú lápẹ̀rẹ̀ lọ́wọ́ fún ilé ìdílé àkàtúntì. ẹ̀yin náà kú ẹ ti akọ́lé Olha só, olha só ẹ kú jókòó ma ayé ọkà ẹ kú jókòó ojú èkó ojú èkó. olúlu olúlu <laughs> olúlu dẹ́gbò Gbogbo Nàìjíríà wọ́n máa ja okùn fún ọ̀nà bíi. alhamdulilayi alhamdulilayi kí alájà wa aisha kọ́ àbọ̀ wa àti alájà wa ọ̀sìn ní àti sọ̀yàwó lọ́wọ́ máa bọ̀ àwọn àbá àti wà lórí ìdókòwò à ẹni tí ó ń ṣílélé yìí àti ọkọ ẹ̀ àtàwọn ìyáálé náà àti wà wá tí wọ́n lẹ́tọ̀ọ́ sí káwà rí inshallah bí kudratullah bẹ́ẹ̀ láti wà lórí ìjókòó ṣùgbọ́n yóò gbà nínú ẹ̀rọ àdúgbò ẹgbẹ́ yà ṣìlíyà alhamdulillah. Thank you báwo ni yíyá salam aleikum o ẹ kú náwó ẹ̀yin máa kú ojú bọ̀. à ń sọ orí wọ́n ti wà nítòsí. mo gbọ́ mo wá. Alhaji Musu Buhari ya tsaya wa zuwa wani sai. Mo gbọ́ mo wá. Mo gbọ́ mo wá. Mo gbọ́ mo wá. Èmi ò yí fáìtì mi o. Orúkọ yìí lé ní orúkọ tí ó ní àmì tó lẹ̀ lẹ́tùmọ̀ ni ìjókòó tó lábẹ́ ìtọ́lé tuma ní ó ìjókòó náà nígbà tí dáadáa padà tẹ̀lé ẹ̀ torí bí dáadáa náà máa ń tẹ̀lé léyìí. alájí ẹ̀ sì kí àwọn bàbá wọn ní ìjọba alájí mustapha sebo alájà alájí wa suleiman kúrẹ́lẹ́tì àdúgbò fún ọlọ́wọ́ bá wọn bá ọlọ́run ṣe. ẹ̀yin àdúgbò ọlọ́run sàlámà lè kú. aleykum salaam alájí wa mc olúọmọ a kú oríire náà a kú ti sọ gbogbo ẹ̀ náà ọlọ́run ló ní káwọn ìyàwó yìí kí wọ́n kẹ́ ẹ kọ́ kí wọ́n gbé yín ga ọlọ́run awolá anábọ̀ Muhammad. tí alájẹ mọ̀ọ́yì tẹ̀lé bá ti dé ẹ̀yin ló ní last week ni o ẹ gbọ́dọ̀ sanwó because àwọn ìyàwó yín ló ń ṣe nǹkan lẹ́yìn àti last week yẹn náà ìlàfi ẹ máa pọ owó tẹ̀sí ẹ o tí bàbá bá ti lè máa sọ̀rọ̀ owó last week àtẹlẹ́yìn ẹ máa san bí ọkọ̀ọ̀kan yín gbọ́dọ̀ san hundred thousand àtàfàlà àti òkìtà ẹ̀ àti alhaji sẹ́mi àti sadala masala yíyàsí wọn máa sọ fún bàbá àbílẹ̀ mi nìyẹn à yìí dẹ́gbàá lásìkò aláǹkejì tó máa ẹ̀yìn lè sọ wọn gbọ́dọ̀ fi tẹ̀ ẹ̀ ẹ̀yìn tó ṣẹlẹ̀ ni pé èyí tí mc sọ yìí mc dúpẹ́ orí ọlọ́run ni nígbà tó dá sí pé mc fúnra rẹ̀ gbogbo owó yìí náà àwa náà lájọ náà àti àwọn àtẹnusí àlẹ́ àwa náà ìjọba ti ń ná àwa là ń ná owó táwọn afáwọn náà lè dì ẹ̀yìn náà lẹ́yìn náà kò sí wàhálà kò sí wàhálà owó àtúmọ̀mọ́ mi ti èmi dẹ́m sí yòókù sí ẹ̀ nọ́mbà owó èkó sí lára èyí tẹ́ bá mẹ́kọ̀ọ́ fún olùdíjà ẹjọ́ yín garama ẹ̀tọ́ bàbá wa ìlú ìlú àwọn òtí ìdérí tọ́ a máa bẹ̀rẹ̀ program ní sí àdúgbò náà wà wípé orí náà ó tẹ̀lé ra wọn. Ìṣá ńlá mi kúrò láti wá ẹjọ́ fún ìlú ìlú ọdún lẹ́jọ́ èyí ni kameraman ó ti tún dà. Bàbá wa làmú ọ̀tẹ́gbẹ̀yẹ bàbá bá kú ní láti alájà ìṣá alájà ìyàgbẹ́ yìí kúkú sáré àti ìbùkún. Ẹ jẹ́ wà ní ẹja ni àdúgbò fọlọ́ wọn bá ẹjọ ẹni ọdún kan yìí kamara náà àdéhùn alóko ọ̀tọ̀ ọlọ́pàá yá àyà dáhùn. àyà àyà dáhùn láàyè àdìkùn lè kẹ̀ ọ́ sí náà.

yorùbá dé ẹ̀yin àbímọ ọ̀yàwó ìfọmọ lórúkọ ẹ̀yin àbá àlọ́mẹ́ta ẹ̀yàwó àjàdúrà fàmílẹ̀ fúnẹ́ka ẹ̀yin àbá aramọ́tò ẹ̀yàwó tuntun ẹ̀yin àbá ṣàdúrà à àwọn àbá náà ọlọ́run tó wọ́n lè fi tiwa fi ọlọ́run. aláìyá dáhùn láàá. بخلق حزنا ولا علم دعي صاحبك الزمان ẹni tó kọ́ lè yọ ọlọ́run abẹ́ ọlọ́run alágbára ìgbà òní yí padà fẹ́ni náà wípé ẹni àtàlẹ́ ìgbà fi wù ọ́ apá kankan fi sanwó kó lè dá láàfin. àlàyé dárò láàrín. بخلق حزنا wọ́n rántí ní two thousand and eight two thousand and eight tí alájí Musiliu Àyìndé Akínsànyà Olúọmọ tí wọ́n ṣe ní NNPC two thousand and eight two thousand and eight wọ́n rántí lọ́dún náà march fourteen two thousand and eight lẹ́yìn tí ojú ọmọ fẹ́ jẹ oyè olú ọmọ nísọ̀nà lọ́dún náà àwa fẹ́ ṣí papọ̀ mọ́lé àìfi ẹ̀ jáde gbogbo ayé ni wọ́n gbọ́ lọ́dún náà láti tọ́ yẹn olórí tọ́lọ́ ṣe fún ẹni sí ọlọ́run ló ṣe eré lómii lọ́dún kan lọ́dún tí yóò bá tẹ̀lé kí bànújẹ́ tẹ̀lé lọ́dún tí yóò bá tó tẹ̀lé kí bànújẹ́ tẹ̀lé ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fẹ́ MC láti bàtọ́ náà ti nàró ayé MC ti ń dá sí lèmi. aláyà dárò. lọ oore oore káwà tọ́lọ̀ ṣe fún MC Olúọmọdé gbé kẹ́mísì tó di chairman gbogbo chairman tó bá jẹ ní Lagos State lọ́ndà nurtw tẹ́mísì wà ní treasurer gbogbo bí tábàjọ lọ lóde láyé ẹni olórin ni ẹni pásítọ̀ ni ẹni àwùjọ tó bá yọ sí láyé ayé máa gbàgbé pé ẹnìkan jẹ́ chairman MC náà máa darúkọ. wàlá ayé kìntọ́ bí sọ́ọ̀lì bí kì í zamanu. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe yàn lẹ́mísí sọ̀rọ̀ kan kan kùránì lẹ́mísí olórí kan ò ní jábọ́ lára bí ẹ bá ń parí ẹ̀ kọ́nà má mọ̀ pa ẹ̀ gbogbo gbèsè ayé bá ṣe rìn nínú ayé wa kọ́nà ti parí ẹ̀. Àdá yẹ dárò. Bí ẹni kò lè ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìkan láyà bí tọ́nà bá ti kọ́ fún yóò ṣẹlẹ̀. Láyé ní kò ní kì í ọba ọba tó ní nǹkan ó ti ṣètò gbèsè ayé kálukú. Wọ́n láyà pé ah, ọdún báyìí ìgbà báyìí bẹ́ẹ̀ bá sáré jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá sọ òwe jù bẹ́ẹ̀ lọ wọn ló dé bẹ́ẹ̀. lẹ́ẹ̀mí dáì mi sọ èmi kì í sàmà lọ. àbáyé o àbáyé o kọ́ lọ́wọ́. wọlé ayé mi kọ́ lọ́wọ́ ìyáálé sílé ìyáálé tó sílé ìyàwó náà tó sílé gbogbo àyè. ìsọ̀rọ̀ mi kì í zẹ̀mẹ́ ìyàwó yìí ṣe é fún ọmọ ọmọ owó ní màá ní ọbẹ̀ kí ọbẹ̀ o ọkọ̀ wà ti dá o lórí ni àkókò rí o fàlà ìlú òkà kú o tó kú orí ọmọ o wù ní ọmọ yẹn àwọn ọmọ yẹn lọ́wọ́ tó wà lọ́dún. olú ọmọ ó o tọ́lọ̀ sí torí ayé o àwọn ọmọ tọ́lọ̀ bí o yẹn kú orí ọmọ yẹn. Thank you chairman of the United States of America Owen Comrade látara kejì látara ọmọ. ó dá yé mọ̀. rọ́ọ̀dì. látara kejì látara ọmọ. sábẹ́ láti máa gbé wọn ni wà lórí láìpẹ́ ọ̀wọ́. ọlọ́run parí ẹ̀wẹ̀ wa báwọn náà wá sẹ́tọ̀ sí léjì yìí ìyá lè wá lówó ó sì lè kọ́ ọ̀nà bá padà dáná àtọ́lọ́ bàbá yìí tó wáyé yìí. ní àwọn ìlà yìí. ẹ ọ lọ yìí tó ọ lọ mú bá yìí tó ó sì máa yìí tó. àlẹ́ ìgbà ìkàfí àtọ́ má ṣe àdúrà ìbẹ̀rẹ̀ tó máa lọ bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. wàá jẹ́ ìlọ́hàn náà nàìjíríàbàtú ọ̀làdì. gbogbo àwa state council gbogbo yìí ni kí alhaji mustapha ajagungbade sego national treasurer treasurer tó ju treasurer ẹ eh, state state state treasurer treasurer tó ju treasurer lọ òkè yín púpọ̀ deputy chairman alhaji suleiman kudeleti òkè yín alhaji abdulgani shitu okiyi alhaji abdulgani koko zaria saki kamaru gbogbo ẹyin tí baba yẹn ti wa bàbá ọba alamu ọ sẹlẹ yẹ gbogbo yín ni mo kí o ẹ dákun gbogbo yín ni ẹ jẹ́ abẹ̀rẹ̀ program pẹ̀lú àdúrà ìbẹ̀rẹ̀ mú kí màmá wọn oníkìkì pa kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí i. ọlọ́run tó kẹ́mi kò fún wa. àwa wa àṣírí Abdulateef mayor ẹ bẹ̀rẹ̀ opening prayer fún wa kọ́lọ́n wọlé abẹ́rẹ́ kọ́lọ́n kó sànù wa èmi ò wúlò dáa o gbàgbé ẹ kó tiẹ̀ ti dá níbi sílé la wáyé. alhamdulilayi báyà bisimilá àdúrà yẹn. àwọn ènìyàn ìrìnà ṣe ìtọ́wọ́ ẹ̀rọ jẹ́ bisimilá rahman rahim وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي برجل الذل وقبله تكبيرا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم náà fi ní ọlọ́run ìwé gbogbo àdìgbò fọlọ́. ẹ̀yà kí àdìgbò fún ọlọ́wọ́n náà. ẹ̀jẹ̀ kí gbogbo akẹ́kọ̀ọ́ fọlọ́. ẹ̀yà kí àdìgbò fún ọlọ́wọ́n náà alihamdulilahi alihamdulilahi alihamdulilahi rabbil alamin. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. alihamdulilahi. bẹ́ẹ̀ lákòrí àwọn kájí wa mùsùlùmí àyìnbí akínsọ̀rọ̀ àwọn ni abá dúpẹ́ lórí olóògbé ọba tí ó ní kí dáadáa náà kó ṣojú ẹ̀mí ọlọ́run má ṣe yìí láṣẹ mọ́. Allahumma àmín. olúwa má ṣe yìí láṣẹ mọ́. Allahumma àmín. gbogbo ẹ̀mí àlàáfíà àròṣe ẹ̀mí gígùn ọlọ́run bá wa ṣe fún yín. Allahumma àmín. látara látara tìyín náà a kí alhaji àwa Aishat àjọkẹ́ akínsọ̀yà abáwọn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. kọ́lọ́run wọlé àti tóbi ọlọ́run ọlọ́run má ṣe lè láṣẹ mọ́ fún wa. Allahumma àmín. ọlọ́run má wàá ṣe ní ilé pin ẹ̀mí pin. àmín. ẹlẹ́yìn tó ṣe lè ọlá ọkọ rẹ ọlá tiẹ̀ náà àwọn ìyáálé àwọn ọmọ ọlọ́run jẹ́ kọ́lá àwọn ọmọ alẹ́ kọ́. àmín. gbogbo àwọn àfa náà ọlọ́run jẹ́ tiwa náà dẹ́ àná. àmín. gbogbo àwọn bàbá wa lọ́pẹ̀lẹ̀ bàbá wa mùdí afọlẹ́ àwọn fi bẹ ọlọ́run àdúrà tá a ṣe níbí lè lọ́rọ̀ bá wa gbà. aláhùn àmín. gbogbo àwọn state expo lọ́kùnrin lóbìnrin gbogbo wa náà ká torí dáadáa yìí irú dáadáa báyìí ọlọ́run ṣe fẹ́ nìkan fún wa. aláhùn àmín. fàtíà. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim. غير gbọ́n lọ́n tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. alájà àyíṣà ẹ jókòó dáadáa alhamdulillah ẹ jọ̀ọ́ yí kára báyìí ẹ jẹ́ kí àyíkó fúri ó yà kẹ́ bẹ̀rẹ̀ díẹ̀ ní ẹjọ́ ẹ jọ̀ọ́ ẹ díẹ̀ please tẹ bá ní lẹ́yìn sẹ́ máa mú wọn bá tẹ kámẹ́rà kò wọlé mu ẹ ibi táwọn èèyàn tó máa dúró ṣiṣẹ́ náà lẹ dúró sí i lẹ́yìn bàtà ti ṣàdúrà bẹ̀rẹ̀ ẹja lọ síbi àyọkà láti mọ alukur'an ẹjọ gbogbo wa ẹja dákẹ́jẹ́ ẹjẹ bá alukur'an àwọn táwọn lórí ìdúró yẹn ẹ jẹ́ ká dákẹ́ jẹ́jẹ́ fún alukur'an kur'an ní foundation lẹ́yìn ẹjọ ẹ dákun ẹja dákẹ́jẹ́ ẹjẹ bá alukur'an kápọ́n ní kápọ́ wọ̀ ẹ́ ẹnìkan ní kún alukurani kó bọ́ wà alukurani láyé kó na kó má lakpalẹ̀ ọlọ́run ló fẹ́ sọ̀rọ̀ ká lè dákẹ́jẹ́ jẹ́ fọlọ́ àfa wa muhammadu tọ́yì kó wa ka alukurani fún wa ẹ jọ ẹ jẹ́ dákẹ́jẹ́ jẹ́ fún alukurani ẹ jọ. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله ولو كنت فظا غليظ القلب لانفضوا منها كلك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين صدق الله مولانا العظيم Allahu Akbar. Ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. alukurani wa ní alubarika tí ó amiina. wa alubarika tí ó amiina. wa alubarika tí ó amiina. aya ta ba yi ka. ẹ̀yin afa ẹ̀sìn máa ń gbọ́ lọ tóbi lẹ́ kara. Allahu akbar. fabima rahmatin min Allahi linta lahum. gbogbo tọ́lọ̀ bá ṣe fún ẹ láyé gbogbo ìkẹ́tọ́lọ̀ bá tẹ̀ ẹ láyé gbogbo ọlá tọ́lọ̀ bá ṣe fún ẹ láyé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú.